alhamdulilayi wa kaba sama salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala wa baari adukọ fún Ọlọ́run bá tọrọ àlékún kí àti àlékún gẹ fún anabi sallallahu alayhi wa sallam kí Ọlọ́run àtọlọlọrun àtọlẹ àjẹjẹta rẹ kí Ọlọ́run kí bá sàlékún rẹ fún òjíṣẹ́ wa náà bákan náà ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lóye bíi láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sàràbùdé الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نكبا ورتان بالو lórí ṣíṣe sàrà ṣíṣe sàrà àti pípé tó pàtàkì púpọ̀ ni ọlọ́run ọba ń fẹ́ pípé téèyàn bá ní kó ṣèrànlọ́wọ́ fẹ́ni tí ò ní tọ́lọ́run ọba bá lánàá fún yàn kóun náà kọ́mọ̀sẹ̀ láì gbé ẹlòmíì náà nígbà wọ̀ nítorí pé gbogbo eléyìí ń bẹ nínú tó lọ́wọ́ bá máa ti torí rẹ̀ sànú yìí ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe sàrà tá a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí ò ní àwọn ẹ̀kọ́ kan bẹ tó pa gbọ́dọ̀ mójútó eléyìí tó ṣe wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fi tẹ́wọ́ gbà ní ìjọsìn lọ́dọ̀ wa yóò sì fi jẹ́ ìtọ́lọ́run ọba òfin sábẹ́ rírè tí ọmọ wa dàgbà sí tí ọmọ rẹ̀ sí tí ọmọ pọ̀ sí káfí wa lọ balada rẹ̀ gèlèmagèlèma ní ọ̀dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ṣíṣe sàrà ìjọsìn kan ni o nínú àwọn àjọsìn ìjọsìn nínú àwọn àjọsìn ó sì ní àwọn ẹ̀kọ́ àti àwọn mẹ́jẹ̀mú eléyìí tá a gbọ́dọ̀ mójútó eléyìí tó jẹ́ pàtàkì jù nínú rẹ̀ òun náà ni pé wọ́n tó fẹ́ ṣe sàrà sàrà rẹ̀ gbọ́dọ̀ jẹ́ khalisatan liwajhillahi azza wa jalla ntó fẹ́ ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ọba gbangba ní ìsàfọ̀mọ́ nínú ọkàn torí ẹni mo ti fẹ́ ṣe nǹkan yìí torí ọlọ́run ni mo wò tí mo fi fẹ́ ṣe ìrànlọ́wọ́ yìí kìí sí ẹni tí mo fẹ́ ràn ni mo wò kìí sì ṣe nítorí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ kìí sì ṣe nítorí àǹfààní kan tí mo fẹ́ kó ṣe fún mi ọ̀dọ̀ ọlọ́run ni mo ti fẹ́ gbẹ̀san rẹ̀ eléyìí pàtàkì kọ́ máa bẹ́ẹ̀ náà kàn wá nígbà tí wọ́n bá fẹ́ fún yàn ní sàrà nígbà tí wọ́n bá fẹ́ ràn yàn lọ́wọ́ ẹni tó wá béèrè lọ́dọ̀ rẹ̀ tó sì má jẹ́ kí kárí mi ọwọ́ bẹ̀ má jẹ́ kí àṣegbọ́ni kọ́ wọ́ bẹ̀ nítorí pé tí kárí mi bá ti wọ́ bẹ̀ ọ máa ń baṣẹ́ jẹ́ ni bákan náà eléyìí tó ṣe nítorí káwọn èèyàn míì náà lè gbọ́ ó máa ń baṣẹ́ jẹ́ ni gbogbo níta bá ti fi ká ṣe nítorí tọ́lọ́run rẹ lẹ́dàá wa ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́wà tó yẹ kí tó bá lọ bá ń lé pé kọ́ ràn lọ́wọ́ yóò lé ọ dànù ni ṣùgbọ́n tó bá ṣe pé lójú àwọn èèyàn ni kò ní pé wọ́n tó ti wá tó ń lé dànù náà ló tún wá bọ̀ lójú àwọn èèyàn yìí ìgbà náà ni ọmọ wa kó jáde tó tún ní kí wọ́n yí òní gègé òun fẹ́ kọ chẹ́ẹ̀kì fún ọ nítorí kárí mi nítorí káwọn èèyàn lè bá rí kí wọ́n lè bá sọ táwọn èèyàn bá wá rí tí wọ́n bá sọ kí ló wá kù tí wọ́n tún fi san lẹ́sìn wọn ò ní nǹkan kan tán lè fi san lẹ́sìn okó àṣedànù okó àṣedànù okó òfò ṣe nítorí pé gbogbo nǹkan bá ti ṣe nítorí àwọn èèyàn kò sí nǹkan kan tó gbà lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn tó ṣe nítorí tiwọn àwọn náà ni wọ́n san lẹ́sìn àwọn èèyàn sì ti sọ dáadáa nípa rẹ̀ wọ́n ti fọre nípa rẹ̀ ó ti parí kò sí ní tọ́sẹ́kù tó rí gbà lọ́dọ̀ Ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ǹdà òkè yàrá púpọ̀ nínú àwọn èèyàn lọ́fà ló fi jẹ́ pé àwọn èèyàn ti mọ̀ wọ́n mà wọn ò lè ṣe sàrà àárín wọn sọ́lọ̀ láéláé ti kárí mi náà ni wọ́n ṣe èyí tó bá yẹ pé wọ́n gbé wọn jáde gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ keje tí wọ́n máa fọrí wọn tí wọ́n máa pariwo wọn àwọn bàbá tí fowó sànù mẹ̀kúnnù àwọn náà ni bàbá aláàánú bàbá àlùbáríkà bàbá akínníkan táwọn onísọkúsọ tí wọ́n máa sọ nípa wọn irú rẹ̀ ní máa wú wọn lórí àmọ́ pé láàrin rẹ̀ sọ́lọ́ dákun tí mo ṣe fún ọ ìmọ̀jẹ́ nìkan gbọ́ ọ dákun má bàmí ládàá rẹ̀ jẹ́ o kí bàbá tẹ́ fi ní kí n má bàmí ládàá rẹ̀ jẹ́ ah mo máa ń ti sọ fáwọn èèyàn ọ bàmí ládàá rẹ̀ jẹ́ ah ṣebí mi ni mò ń sọ fáwọn èèyàn kì í sẹ́yìn lẹ́ni kí n sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni nítorí pé bó ṣe máa sọ náà nù wọ́n tún wá sọ kàn mí létí tá má sọ kàn mí létí inú mi lè máa dùn pé mi náà mo tó bẹ́ẹ̀ èmi náà mo jù bẹ́ẹ̀ lọ tíṣẹ́ fi bàjẹ́ lẹ́yìn ìgbà tó ti jẹ́ iṣẹ́ tó dáa torí ẹ̀ ẹ̀yin oníkárí mi ẹ̀rí pé nǹkan ṣe yín ẹ̀yin oníkárí mi ẹ̀rí pé nǹkan ṣe yín òfó ṣe yín nítorí pé gbogbo owó tó lóò fún yàn nígbà tó yẹ pé kárí mi lò ti torí rẹ̀ fún yàn òní ládá lọ́dọ̀ lọ. ẹ sì máa wọ nǹkan púpọ̀ nínú àwọn èèyàn ìní máa rán yàn lọ tí ó fún yàn lówó tí ó fi ṣàtìlẹ́yìn fún ló kọ pé torí tọ́lọ́ ni mo ṣe ṣe ṣùgbọ́n tó ṣe pé nínú ọkàn rẹ̀ torí kárí mi nítorí kárí mi o lè farapamọ́ fún yàn o lè farapamọ́ fọlọ́wọn ọba ẹlẹ́dàá o. anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú hadith umar ibn al-khattab radiyallahu anhu anabi ni innamal a'malu bin niyyat wa innama li kulli imri'in ma nawa muttafaqun alayh gbogbo ṣẹ́ ò lè jẹ́ iṣẹ́ tó dọ́gba ìtumọ̀ rẹ̀ nù ètò tẹ́ máa tutù kutu gbogbo ṣẹ́ kò lè jẹ́ iṣẹ́ tó dọ́gba ayi innama al-a'malu sahihatun bin-niyyah ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà gbogbo sẹ́tàǹsì kò lè jẹ́ ní tí ó ní àlàáfíà àyàfi pẹ̀lú àníyàn eléyìí túmọ̀ sí pé bá ọba ṣiṣẹ́ kan tó ọba dá níyàn sí àṣedànù lásán yìí tó ọba ṣiṣẹ́ kan tá a mú àníyàn kúrò nínú rẹ̀ àṣegbára gbóná lásán yìí wa innama likulli imri'in ma nawa eléyìí àwọn olùmọ̀ọ́pẹ ní at-tamyiz ayé la takfi an-niyyatu bi mujarradiha duna at-tamyiz àníyàn lásán ò tó àyàfi ká tún là àyàfi ká tún là anabi sallallahu alaihi wasallam ìtumọ̀ eléyìí ó ní ń san gbogbo èèyàn lẹ́sìn lórí iṣẹ́ tó ṣe ní ìbámu pẹ̀lú àníyàn tó ní lórí iṣẹ́ wọn ń san gbogbo èèyàn lẹ́sìn lórí iṣẹ́ tó ṣe ní ìbámu pẹ̀lú àníyàn tó ní lórí iṣẹ́ wọn eléyìí alimami Bukhari àti Muslim ló gbà wá kó lè bá yìí lápèjúwe èèyàn fẹ́ ṣe sọ̀lá tó gbọ́hùr èèyàn fẹ́ ṣe sọ̀lá tó gbọ́hùr èèyàn ti wá mọ̀ lọ́kàn rẹ̀ ó wá sọ wípé òun fẹ́ ṣe sọ̀lá eléyìí innamal a'malu binniyati kò tí ì tó àyàfi kí tẹ̀míyìzì ó tún wọ̀ bẹ̀ tẹ̀míyìzì wo ni ó wọ̀ bẹ̀ yọ̀ọ́ dà níyàn kó òun fẹ́ ṣe sọ̀lá tó gbọ́hùr

májàmú mi nínú májàmú tuntun de sara òun náà ní jẹ́ pé owó a fẹ́ fi se sara yẹn nínú al-kasb al-halal at-tayyib láàrọ̀ owó tọ́tọ́ tó sì dáa tó yẹ pé àní ni kò gbọ́dọ̀ jẹ́ owó tí ọ̀dà kò gbọ́dọ̀ jẹ́ owó burúkú kò gbọ́dọ̀ jẹ́ owó tá a tí ọ̀dà gẹ́gẹ́ bí èèyàn ní ìsìtọ́ yẹ pé tẹ́tẹ́ lọ́ta ọwọ́ ata tẹ́tẹ́ ọwọ́ owó mẹ́ òun náà wàá ta tẹ́tẹ́ kó òun ríro owó yìí níbo wọn bá ọlọ́run mẹ́jẹ haram ni wọ́n dàbí ẹni tí ń gbowó èlé ni ẹnìkan wá lọ bá wọ́n ní ẹ̀dá fún ẹ̀ràn lọ́wọ́ wọ́n wá sọ yìí owó tó ní tó wọ́n fi ràn án lọ́wọ́ owó èlé ni o ńgbọ́ ya yàtọ̀ máa ṣe wáàdù lówó èlé ọ̀tọ̀ owó èlé làwọn á sì níyì torí délé tọ́ba ti jẹ́wọ́ fún ọbẹ̀ má gbà gbà lọ́dọ̀ yìí ọlọ́mọdé nínú bẹ́ẹ̀ ti ṣe kójọ èmi ò tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ owó tọ́tọ́ bàbá náà jẹ́ni tí ń tọ́tí owó ọtí ni wàá fẹ́ gbà ẹni tó kó gbájú ti ń lò gbá tó pèsè aláwo ló ń ṣe owó tí ń pa ní aláwo ni ọ̀ gbà nínú rẹ̀ abẹ́ni tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe iṣẹ́ nàbì ní ń ṣe owó nàbì tí ń ṣe ní ti ń gbà nínú nítorí tí wọn owó tí ń ná yìí báyìí owó oògùn owó tó ṣe ni owó oògùn owó tó ṣe ni so ó ní kinní kan tó yẹ kí wọ́n ṣe lóògùn owó fún ibẹ̀ lówó ti ń jáde ó lálejànú kan tó ṣe pé ń bọ lórí bówó yóò ti ṣe máa pọ̀ irú owó bẹ́ẹ̀ lówó rẹ̀ owó bú owó àdánù owó orí ibú lówó yẹn ò gbọ́dọ̀ gba nínú rẹ̀ rárá o kódà kó ṣe wípé bí ọba gbìyàn lówó kò ní kéré sí one million ẹjọ́ máa jẹ mílíọ̀n rẹ̀ kò sí ní tàbí owó tọ́tọ́ ìní kó fi ṣe sàrà owó tó ń mọ ìní kò fún yàn má fún lówó tí ọ̀dà má fún lówó tí ọ̀dà torí ẹ̀ ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa owó tá a rí gbọ́nà tó da iná ní ká fi ṣe sàrà owó tí kìí ṣe haram iná ní ká fi ràn yàn lọ́wọ́ ọlọ́ni yá ayyuhal ladina amanu anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard wa la tayammamu al-khabitha minhu tunfiqun ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد ọlọ́run bá la pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ máa ná nínú owó tọ́tọ́ da eléyìí tẹ̀ ṣiṣẹ́ tìjọ àti nínú nǹkan tó ṣe pé ọlọ́run ọba ló fi rọ̀ yín lọ́rọ̀ nínú tó mú jáde fún yín nínú rẹ̀ bíi kápẹ́ ẹ̀ dáko ẹ gbọ́dọ̀ dojú kọ owó tí kò da owó tí ò da owó burúkú nínú owó yín kọ́ wá jẹ́ pé lẹ́ẹ̀ máa ná fi ràn àwọn èèyàn lọ́wọ́ tó sì jẹ́ pé ẹ̀yin gan lára tí wọ́n bá ṣàlàyé fún yín kówó haramu lówó yìí tẹ́ ẹ̀ wá ń kó ẹni tí ń tọrọ ẹ̀yin gbọ́n ní ìgbà àyàfi tó bá tí wọ́n gbé pamọ́ sí yín kí ló dé tó fi wá jẹ́ kówó burúkú lọ́ọ̀mà fún yẹn ọlọ́run ni ẹ lọ́ọ́ mà dájú o wípé ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá o náà lọ́bọ ọlọ́rọ̀ ọ̀rọ̀ rọ̀jú gbogbo nǹkan lọ ni ọba tá à ń yìn ní yàtọ̀ sí pé owó haram yóò ti dàníyàn bú yìí yóò ti dàníyàn bú ó lè jẹ́ kó ní àárẹ̀ kan tí ń dà àwọn babaláwo rẹ̀ sọ mọ́wó kó fi rárá tó bá ti fi rárá kó fẹ́ni tí máa ń ní bùkátà yóò ta àárẹ̀ yẹn fún àwòrán ìdá tó sì dá abẹ́ lórí pé kàbúrúkú yẹn wọ́n ti gbàgbé pé èèyàn tó fún lówó ọ̀gá rí o ọlọ́run ẹlẹ́dàá wá rí o lẹ́yìn tọ́lọ̀ wọn bò fún ṣeun láti ta fún o lè ta fún nítorí pọ́lọ̀ bò kọ́ mà ìwọ náà lọ́ọ́ máa gbé nǹkan rẹ̀ ká. tọ́ májàmú mi ó náà ní pé sára eléyìí tá yẹn gbọ́dọ̀ jẹ nínú èyí tó yín jù nínú èyí tó dáa jù tó yín jù nínú owó yín èyí nínú rẹ̀ nígbà tí ṣe èyí tó tó ń gbé pamọ́ tó dá sí ti mú tó fi ràn yàn torí kíni ṣebí wọn náà fẹ́ gba ntọ́ da lọ́dọ̀ lọ nínú ntọ́ da jù lọ́dọ̀ tiẹ̀ tí wọn náà fẹ́ràn jù náà ni wọn náà máa fi tọrẹ. torí pọ́n náà fẹ́lẹ́ dáa ó sọ nínú suratu Ali Imran ó ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi tó máa ná nínú ntẹ́ nífẹ̀ẹ́ sí gbogbo ọmọ nípa rẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń fẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́ yọ̀ọ́ nà nínú dáadáa tó nà ní. so ńgbà tẹ ẹsẹ̀ ń jẹ ẹsẹ̀ ráìtì àtẹwà ẹtún dín dòdò sí ẹtún ti ara sí lóríṣiríṣi ẹnìkan wá pé bí ń pàwọn ẹwà lẹ fẹ́ ràn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ṣe bù ú fún bàbá tó fowó rẹ̀ lẹ̀ iná nìkẹ́ bù fóònù náà ti ń wá ìrànlọ́wọ́ yẹn ẹ mẹ́jọ jẹ́ pé ìsàlẹ̀ kòkò eléyìí tó ti jóná ilé wa ha ilé wa ha fóònù àbí ìtẹ́yìn bá jẹ́ tí ó wẹ̀yìn náà jẹ́ má tó yẹ pé kò lè bọ́ lọ́wọ́ pé tẹnu náà ẹtú ti tú sí ilé wa máa fẹ́ni ẹlẹ́ni jẹ rárá o sẹ́wọ̀n káyìn náà fẹ́ níta ẹ bá fẹ́ lẹ́fọ̀ọ́mọ làkejì eléyìí yóò jẹ́ kẹ́ rí dáadáa tẹ́ ń fẹ́ lọ́dọ̀ lọ ọlọ́run wa sọ pé gbogbo níta ẹ bá ná ẹ mà dájú kọ́ lọ́run mà nípa rẹ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbo níta bá ti ṣe lágbọn ọlọ́run kò séèyàn ló ń fọ lọ́wọ́n bá pè ìwọ tó ṣe pé bí èèyàn méjì bá ń bọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà o lè gbọ́ tó níwákọ̀ gbọ́ tẹ́lẹ́yìn kò sì ṣe làákàyèsí méjèèjì lẹ́ẹ̀kan náà ṣé èèyàn ló ń fọ lọ́wọ́n pè ọlọ́run tó ṣe pé púpọ̀ wa kò di lọ́nà láti gbọ́rọ̀ oníkálukú láti gbọ́ ní tóníkálukú ń sọ láti gbọ́ tóníkálukú ń tọrọ láti fún oníkálukú ní ntọ́ kọ̀dọ̀ lójú pọ́lọ́wọ́n bọ́ mọ̀ nípa rẹ̀ kò sẹ́ni mọ̀ nípa rẹ̀ tó bọ́lọ́wọ́n bá ní. bákan náà nínú májẹ̀mú tá a tún gbọ́dọ̀ mójútó wà a bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yàn. òun náà ni pé a gbọ́dọ̀ máa wò pé nǹkan yìí nǹkan yìí ni ọ kíní èmi náà ta ni mo fún mi tó bẹ́ẹ̀ rí láyé náà nìkan lọ ń dá rò náà nìkan lọ ń dá gbè náà lọ ń torí tí wọn náà bá ń fẹ́ púpọ̀ lọ́dọ̀ lọ èyí tí wọn náà fún yàn ọ gbọ́dọ̀ máa wò pọ̀pọ̀ ọ gbọ́dọ̀ máa wò pọ̀pọ̀ ọbẹ wa bí wọn náà ti ṣe ń fún yàn ti ń pọn bẹ́ẹ̀ lọ́lọ́run ó bù fún wọn náà tí ó pọ̀ rẹrẹrẹ mọ wọn á jẹni tí jọ rẹ lójú mọ jẹni tí máa rẹ tí wọn máa wá ọ ah, èmi tó màmá ọgbọ́n tọ́lọ́ sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní wala tamnun tastakthir má jẹ́ni tó sóore fún yàn tí ó máa wá wò pé nítorí òun sì sóore fún yàn ó ti pọ̀ jù má jẹ́ni tó sóore fún yàn tí ó máa wá wò nípò nítorí òun fi sóore fún yàn ó ti pọ̀ jù nítorí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọba ara rẹ̀ ń ṣe jẹ́ o. bákan náà nínú àwọn kẹta tó gbọ́dọ̀ jìnnà sí ní ìgbà tá à ń ṣe sàrà àṣìrànlọ́wọ́ fún yàn òun náà ní kíkà sọ́ra níbi tí máa ba sàrà jẹ gẹ́gẹ́ bí ìrègùn gẹ́gẹ́ bí ìnínilára wọn gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa ṣèrègùn sẹ́ni tó ṣèrànlọ́wọ́ fún ìrègùn tẹ rí yẹn wọ́n gan alára òní fẹ̀ wọ́n gan alára kórìíra rẹ̀ kí ló dé tó fi wá àmọ́ sí sẹ́lò ọlọ́run bẹ ní dáwọ́ kádàrà kó jẹ́ pé ìwọ ló ṣèrànlọ́wọ́ fún yìí àbùrọ̀mọ́ wá ṣèrègùn rẹ̀ tí ó bá jẹ́ tèmi tí ó bá sí tèmi tí ó gbàgbé mi gbòòlù ọwà tẹ́lẹ̀ àáwòdù bí lẹ́ eléyìí báyìí kò sí nínú tọ́ da bákan náà ìnínilára má ní ẹni tó ṣoore débi pé yọmọ wa sá fún ọ gbogbo ibi tó bá ti rí ọkùnrin fẹ́ wà ń bẹ̀ nítorí pọ̀ ní lára bẹ́ẹ̀ sì ẹ ti mà kò sí fún ọ sì máa ṣèrègùn sí yàn tí ní lára ò ní wà ń kò sí bí ẹni tó sóore fún ọ tí ó sì máa ṣèrègùn fún ọ tó máa ṣèrègùn sí ọ tí ò ní ní ọ lára ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ni yá ayyuhalladhina amanu la tubtilu sadaqatikum bilmanni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas eléyìí ẹ má fi ọwọ́ ara yín ba àwọn sàrà tẹ̀ ń bá ń ṣe jẹ́ o ẹ má fọwọ́ ara yín ba àwọn sàrà tẹ̀ ń bá ń ṣe jẹ́ pẹ̀lú règùn ṣíṣe ẹ jìnnà sí règùn ṣíṣe torí ọba gbogbo sàrà yín jẹ́ ni ẹ jìnnà sí ìnini lára ẹ má ní ẹni tẹ́ ẹ sóore fún tẹ́ ẹ ṣe sàrà fún ẹ má ní lára torí pé léyìí ọba sẹ́yìn jẹ́ o kẹ́lẹ́dẹ̀ yóò fi kó máa lọ́hùn rí ẹ̀ẹ́nà àpèjúwe rẹ̀ lẹ́ni tí náwó rẹ̀ tọ́ ẹ pé nítorí kárí mu káwọn èèyàn lè bá rí kí wọ́n lè bá sọ rere rẹ̀ iná fani fi náwó yẹn eléyìí báyìí àpèjúwe ẹni tí ń fi ọwọ́ ara rẹ̀ gba sàrà ara rẹ̀ jẹ́yìn nítorí pé ńgbà ti ná nítorí àwọn èèyàn èèyàn náà ni ó san lẹ́sàn rẹ̀ pàtó ti ná nítorí àwọn èèyàn ọ̀dọ̀ àwọn èèyàn náà ló ti máa retí ẹ̀san kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí tọ́lọ́ nìkan ló ṣe yẹ kọ́ náwó rẹ̀ owó rẹ̀ mà ní kọ̀rọ̀rùn rí tọ́ọ̀bá wa ná nítorí tọ́lọ́ sọ́ọ̀mù dáwó nù sọ́ọ̀mù kó rẹ̀ torí tọ́lọ́ nìkan nítorí pọ́lọ́ nítorí bá ná nítorí tiẹ̀ wàá bá pàdé lọ́dọ̀ lọ tó bá dijọ́ gbẹ̀ngà kìyàmù nínú májàmú tó tún yẹ ká mójútó nínú owó tá à ń bá ná láti fi ṣe sàrà láti fi sàánú òun náà ní pé al-israru bis-sadaqa ká máa gbé sàrà wa pamọ́ ká má máa sọ síta ká má máa sọ síta sàrà tó fẹ́ ṣe fún yẹn gbé pamọ́ sọwọ́ kó dúró kó fi lé lọ́wọ́ má jẹ́ hàn sẹ́lòmíì ipe yìí báyìí ló fún ha owó báyìí ló lọ ná fún má jẹ́ ó hàn gbé pamọ́ mẹ́jọ hàn àyàfi tó bá pé àǹfààní ń bá ń bẹ nínú pípọ́ hàn bí àpèjúwe ní ìsinyìí abẹ́sísẹ́ ọlọ́ abẹ́sísẹ́ ọlọ́ ó sì ń bùkátà owó tabua àwọn èèyàn sì fẹ́ yọ owó jáde wọ́n á pe gbogbo àwọn tó lówó pé dá sí oníkálukú wọ́n ń wọlé fáwọn àwọn ọ̀ma àwọn òfin ẹ̀fẹ́ dá sí oníkálukú pé à ẹ̀ ń wò pé àwọn lówó ni màálù tí ò nírú làwọn àwọn ò ní nǹkan kan ọ̀dà kò burú bẹ́ẹ̀ nírú bẹ́ẹ̀ nírú ẹnìkan nínú àwọn olówó bá jáde ló ń bá sọ pé òun gbé five million sílẹ̀ òun gbé five million sílẹ̀ so òun náà sì ń torí tọ́lọ̀ pẹ̀lú pé tòun yóò jẹ sábàbí tẹ́lómìnà tó fi ná sí tọ́lọ̀ torí ń ta aláfẹ́ sèyí báyìí ǹjọ́ jẹ mílíọ̀n bí àádọ́ta tọ̀ ẹ̀yin tẹ̀sí lówó ẹ̀ wá nù tọ́ńpẹ́ lómi inú yín lè gbé gbogbo owó ìkalẹ̀ tí ò ní máa pò mọ́ kankan jáde so kó lè bá wa ta wọ́n nídìí kan káwọn náà lè bá a ṣe dáadáa wọ́n á sọ pé o gbé five million sílẹ̀ tí ì sọ̀rọ̀ ẹnu lásán o sì gbé owó nkalẹ̀ níwájú gbogbo yẹn eléyìí báyìí pẹ̀lú gbọ́ọ̀lọ̀ kò sí nínú kárìm kò sí nínú kárìm nítorí kò sí bẹ́ẹ̀ nítorí káwọn ẹlòmíín náà lè bá yọ tí wọn. pàápàá jùlọ tó bá hàn sí wa fáwọn ẹni tí wọ́n tọrọ pípẹ́ ẹ dáwó yìí àwọn ẹni tí ó fi ṣiṣẹ́ tí wọ́n fi sùn ni kì í sàwọn ẹni tó yẹ pé kówó jọ fún àwọn ọlọ́jẹ́ gẹ́gẹ́ bí ti ṣe máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ọlọ́run kì وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ọlọ́run ní tẹ́ ẹ bá gbé sàrà hàn ọ̀dà o ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé pamọ́ òun tẹ́ ẹ sì fún àwọn aláìní òun ló lóore jù fún yín o ọlọ́run ọba ẹlẹ́dàá o yóò sì máa pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín ọlọ́run ọba òun náà lọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan wàá máa yá mi èyí tó dáa jù nínú Sara òun náà ní ká gbé pamọ́ lọ́nà tó ṣe pé ọwọ́ òsì wa kò ní máa ń tọ́wọ́ Sara náà eléyìí òun máa ti torí rẹ̀ tí máa gbéyàn sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìíyàwó lọ́jọ́ tí ò ní sí kan ẹ̀ o torí ẹ̀ gbé sàrà rẹ̀ pamọ́ má jẹ́ kí kárí ọ gbà lọ́wọ́ rẹ̀ kọ́ dànù kọ́ dàsígbó má kí kọ gbà sọ di òtún bá ń gbé sàrà rẹ pamọ́ tọ́jú rẹ̀ rí kó lè bá lọ bá lọ́dọ̀ ọlọ́run ọ̀gá ẹlẹ́dàá wa mọ́sẹ̀já ni tí wọ́n máa gbé sàrà hàn ẹ̀yà àfikẹ́tọ́ bá pé túláàsì kan ìlọ́fà tó fi gbé hàn kó o sì jẹ́ kí ọkàn rẹ kó dúró déédéé pẹ̀lú ọlọ́run nítorí ọlọ́run tó rọ ọlọ́run nìkan ni kìí ṣe nítorí èèyàn míì kìí ṣe nítorí nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ èèyàn. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó tún yẹ ká mójútó òun náà ní pé ńgbà tí èèyàn bá fẹ́ ràn yàn lọ́wọ́ lẹ́ni tí ẹ̀rín músẹ́ ń bẹ lójú rẹ̀ ẹ sì ràn lọ́wọ́ sí sàrà lẹ́ni tó ṣe pé inú rẹ̀ ń dùn ẹ mẹ́sẹ̀ jẹ́ni jẹ́ pé yọmọ adájú yọmọ kóra ńlẹ̀ yọ kàjú ńlẹ̀ yọ wà sojú kó yóò díjú mọ́gbárí yóò díjú mọ́gbárí yóò sókun ojú tọkàn rẹ̀ ọ bàjẹ́ yóò sonú dúdúdú bí ẹni tó so pa lórí pé ẹ òun kò wó fún ọ ní tiẹ̀ tó ọmọ bó ń ti rówó rárá jẹ́ni tó fi dùnú tó fi pàdé ẹni tó fẹ́ tó fẹ́ fún lówó jẹ́ni tó fi dùnú tó fi kò lè lọ́wọ́ nítorí wípé eléyìí náà ni ó tún máa ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ pé ntọ́lọ́wọ́ bá fún un kọ́ ìwọ ló ń sọ̀gá lórí ẹ̀ kìí ṣe pé òun ní ń pàṣẹ fún ọ kìí ṣe pé ntọ́lọ́wọ́ fún ọ ní ń pàṣẹ fún ìwọ ló ń pàṣẹ fún ntọ́lọ́wọ́ bá fún ọ eléyìí náà sì ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ pé ìwà ahun ó kù nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀padà wàá dẹ̀yìn tó dáa nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mójútó eléyìí jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́kẹjọ òun náà ní ká tètè máa ṣe sàrà wa ẹni tó bá fẹ́ ṣe sàrà ẹni tó fẹ́ ràn yàn lọ́wọ́ di pé kú dé nígbà tẹ ẹ ń bẹ mi ní ká ẹ tètè ẹ má sọ ra yín dẹni tó á fi sàrà sẹ́yìn kú ẹ má sọ ra yín dẹni tó fi sàrà sẹ́yìn kú nítorí pé tí ẹ bá ti lè ṣe sàrà lójú ayé yín tí ti dowó àwọn tó jogún yín èso owó ti yín ẹ lè o tún lè pàṣẹ ń bẹ̀ mọ́ wọ́n gán alára ń kọ́ ń bọ̀ lọ́wọ́ wọ́n gán ti lọ tètè ṣe sàárà rẹ kó tó di kókó dé kó o sì máa fẹ́ni tó rí kó ń ní bùkátà jù ẹni tó ní bùkátà jù ni kò fún sàárà rẹ mọ́ fún ẹni tó ṣe pé kò ní bùkátà bákan náà tó o bá tún lè ṣe kó jẹ́ pé ẹni tí yà ń jẹ nínú fámìlì rẹ gan gan gan gan ò lò fún torí pé ọlọ́lá ju kó fẹ́ lómi lọ torí pé tá a bá ti fún ẹni tó jẹ́ fámìlì wa bá a ti ní níta níta fẹ́ fi ràn yàn lọ́wọ́ wọ́n máa jẹ́ sọ́dà pọ̀tún wọ́sílà yóò máa jẹ́ paṣẹ sàrà yóò sì tún máa já sí paṣọ kan ẹbí pọ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àyìnmáyé èèyàn ni yá ń jẹ́nu fámìlì rẹ̀ àyìnmáyé èèyàn ló ṣe é pé kódà ìsàmì tó ń ṣe ó burú já ìwọ òsì máa ń tó fòwò sí níbi tó pọ̀ lọ́wọ́ rẹ̀ dé mẹ́tì ẹ̀jọ́ ṣẹ̀ṣẹ̀ dìgbà táwọn eléyìí bá ń tọ̀ ràn wọ́n èwo wá ní òtó èwo nínú méjèèjì pàápàá jùlọ bá jẹ́ pé torí tọ́lọ́run láti ṣe mọ́ wọn sọ pé ó sóore fún wọn wọn ò mọ́pẹ́ dú àwọn alára borí àwọn abara mú orí jẹ à ń sóore fún wọn wọn ò ní dúpẹ́ láéláé kódà àti pè gan yóò jíṣẹ́ fún wọn ni sọ ọmọ pa ti sọ pé kọ́ ọ sọ́ra fún kárí kọ́ ọ sọ́ra fún nǹkan tí máa ba ládàá sàrà jẹ nítorí gbogbo etí wọn fẹ́ kí wọn máa wá kà wọn tí wọn fẹ́ kí dúpẹ́ fún wọn òun ni sábàbí eléyìí tó ṣe pé yọ balada rẹ jẹ ṣebí torí tọ́lọ́ ni wá ṣẹṣẹ kí ló ń dọ̀ láàmú lórí pé wọn ò wá dúpẹ́ fún ọ kí ló ń dọ̀ láàmú lórí pé wọn ò pè ọ láti láti dúpẹ́ fún ọ pé àwọn owó tó fi ránṣẹ́ níta bá ti ṣe ń torí tọ́lọ́ ó ti tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tá a ti ṣe ń torí tiẹ̀ kò sì ti máa gbé lọ́dọ̀ rẹ̀ tontu pé wọn náà aláìdá ni ọ ìyẹn abú ni ọ wọn ràn ọ lọ́wọ́ kò sínú pẹ́ẹ́sì wọn fi owó ránṣẹ́ sí ọ kò sínú pé mo rọ́wọ́ yín háà amóore sunni sènyọ ẹ amóore sunni sènyọ abara amóore di èèyàn abú ìwọ́tọ̀ yẹ kọjá pé o dúpẹ́ o dúpẹ́ lórí dáadáa tọ́lọ́wọ́n bá mú wa bọ̀ gbọ́wọ́ tẹ̀. àwọn àti ọ̀pẹ́ ẹ̀mí ò lè máa dúpẹ́ fún yàn ìbọn náà ló fún mi bẹ́ẹ̀ ni ọlọ́run ló fún ọ ṣùgbọ́n ta ló fi lé ọlọ́ ta ló fi lé ọlọ́ onídélé ọdọwọ́ wa ká má jẹ aláìmoore nítorí pé àìmoore tẹ́rí yẹn ó máa ń ni ó máa dínà òrè mí ni. ẹyìn ẹ rí i pé yorùbá gan alára wọn ní tá a bá sóore fún yàn tí ọba dúpẹ́ ó padà rí ìgbà tó lè kó yàn lẹ́rù lọ ni òdodo ni. nínú àdìsá nàbọ Muhammad sallallahu alaihi wa sallam wọn ni man la yashkuru an-nas la yashkuru Allah ẹni tí kì í bá ti dúpẹ́ fọlọ tí ì bá dúpẹ́ fún yàn lórí oore tí ó tọwọ́ èèyàn bọ́ sí lọ́dọ̀ kò ní mà ti fọlọ òdodo ni nígbà so bóò ló ṣe fún rere mi ó lè dúpẹ́ fọlọ́ náà bó ṣe ń ṣe séèyàn náà lọ́padà sí sọ́lọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa oní wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawtu fayaqula rabbi lawla akhartani ila ajalin qaribin fa asaddaq fa asaddaq wa akun minas salihin ọlọ́run ọba ni ẹ ọba sì lọ́mi lára díẹ̀ ọba lọ́mi lára díẹ̀ sí fún mi níjọ́ mi fún mi níjọ́ díẹ̀ sí torí kí n tiẹ̀ lè láǹfààní àti ṣe sàrà kí n lè bá àdọ̀kán náà àwọn ẹni rè kí ló ń wò tẹ́lẹ̀ tó fi ṣe sàrà kí ló ń wò tẹ́lẹ̀ tó fi ṣe dáadáa ikú wa dé sàn wá ni mo fẹ́ ṣe sàrà sàrà wúlò ní ìsìn nígbà tó gbádùn tó ń ṣe gàràgàrà káyé kí ló mú ọmọ ṣe sàrà sàrà tó wúlò báyìí ìdí jẹ́ pé ńgbà wọn gbádùn wọn ìrántí ọlọ ìgbà tán gbádùn wọn ìrántí àti ṣe dáadáa ẹ jẹ́ káàárẹ̀ ó dé wọn mẹ́lẹ̀ wọn kà di mọ́mì ní òjijì ni ọlọ́run ọba ní tiẹ̀ ti bọ́ wọn lọ́wọ́ walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun eléyìí wàá ti tó ọlọ́run ọba ò ní lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lásìkò kálukú bá ti tó yọ pa náà yọ gba ẹ̀mí rẹ̀ náà ni ọlọ́run ọba jẹ́ olùfúnni ní o nípa gbogbo ń tàǹtẹ̀ níṣẹ́ kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ torí pé nǹkan kan ọ̀pá sí nínú ṣe wa nǹkan kan nínú ìta apáti ni òṣèwà ní fún àrò lọ́jọ́ gbogbo ẹni tẹ́ bá rí tọ́lọ́n fìyà jẹ ìyàtọ̀ tọ́ sí náà ẹnì kò sì ní wọlé ìkẹ́ àfi kọ́jọ́ pọ́lọ́n lọ́sàánù rẹ̀ kọ́lọ́n ọba dákun kó ṣàánú gbogbo wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú suratul anfal ọlọ́run ọba ni wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah inna allaha bi kulli shay'in alim ayé yìí ọ̀n bẹ gbogbo àwọn tí ìbìjọ dà wá pọ̀ ẹnìkan súnmọ́ wa ju ẹnìkan lọ bákan náà àwọn kan lẹ́tọ̀ọ́ sí dáadáa wá ju àwọn míì lọ nínú àwọn ẹni tá a máa torí ẹ̀ mọ̀lẹ́bí rẹ wọ́n lẹ́tọ̀ọ́ sí àánú rẹ ju ará àta lọ mọ̀lẹ́bí rẹ àwọn gan lọ́wọ́ à ń pò ẹni tó gbọ́dọ̀ pati yàtọ̀ sára àta lọ a láti rí pé mọ̀lẹ́bí wa a gbọ́dọ̀ gbìyànjú láti lójú wọn bá ti ṣe lágbára mọ. alihamdulilayi rabil alimi adúpẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kí wàá san olùmọ̀wá ní ẹ̀sùn olóore kó jẹ́ kí àwa náà ṣe àǹfààní tó pọ̀ nínú ọ̀rọ̀ tá à ń gbẹ̀ ẹ̀jẹ̀ àmúra ká gbìyànjú láti máa ná nínú dúkìá wa kó tó di pé ikú di wá bá a. wọ́n á bẹ̀rẹ̀ pé ká pé èèyàn ṣe sàárà fún ẹnìkan tó jẹ́ aláìní báyálẹ̀ bí owó àti níbi nǹkan mìíràn tó farajọ́ nígbà téèyàn wá ṣe nǹkan yẹn fún òun náà wá wò pé ah oore tí wọ́n ṣe fún mi yìí dá o òun náà wá níbi òdìbí ijọ́ kejì àbíjọ́ mélòó kan òun náà wá gbé nǹkan mìíràn ránṣẹ́ sí yẹn náà padà ṣé sàárà láti eléyàn náà sì fún ẹni jẹ́ gbé ránṣẹ́ sí padà ní àbí ó fi ẹ̀san san ẹ̀san orí. tẹ́ni tí ò ní nǹkan kan tí yóò bá ti torí pa sórí fún tó náà wàá fi nǹkan kan ránṣẹ́ kò sí ní tó burú ń tọ́da ló ṣe ṣùgbọ́n ẹ̀bùn lákàtì ẹ̀kùn ẹ̀bùn lákàtì ẹ̀kùn èèyàn bá wàá jẹ́pọ̀ ló ní gbogbo nǹkan ó tún lè gba ẹ̀bùn yàtọ̀ sí sàárà àtúnṣe pálánì ni wọ́n máa ṣe fún. bákan náà ṣé ọmọ wa náà lè tọrọ lọ́wọ́ wa káàkà pé bíi sàárà la ṣe fún. rárá o àwọ̀rọ̀ fún ọmọ wa ní nǹkan kan káàkà sàárà ọmọ wa a máa náwó lé lórí nígbà tó wà ń kó ẹni tí ó lè ná lé ra rẹ̀ lórí nínú táǹsì ná lé lórí ọ̀ràn yẹn ni ó jẹ́ kí ṣe sàrà ẹ mọ̀ pé nọ́mbà fẹ́ ni sàrà kì í ṣe nọ́mbà túláàsì túláàsì sí lówó tẹ́ ẹ̀nà lọ́mọ yín lórí. adúpẹ́ fún ọlọ́run bọ̀rọ̀ ni àti gbọ́n jábí èjì kámú lórí báyìí ní àdúró sí ní alẹ́ nítorí àsìkò wa ẹja pàdé àwọn olùwọ́n àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kí ọlọ́sọ àjù salamu alaykum wa rahmatulahi